الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبع هداهم إلى يوم الدين أما بعد أدعوكم الله سبحانه وتعالى إكلام ولا لهم فنشل محمد صلى الله عليه وآله وسلم gbogbo alẹ́ annabi àwọn sahaba na muhammad sallallahu alaihi wa alihi wasallam gbogbo musulumi tó ń tẹ̀lé lánàá wọn látòjú ayé ànábì náà tí wọ́n ń tẹ̀lé lánàá àwọn sọ̀hábà yìí títí dè ní tàlùkíá mo fi dé ọlọ́run mọ́sà ìṣẹ́ ìyọ́nà rẹ̀ fún wa àwọn sọ̀hábà àwọn àtàbírùn ẹni ìyọ́nú ni wọ́n tẹ́lẹ̀ bàbá ń bẹ̀ lọ́hun kọ́ lọ́hun yọ́nú sí wọn à ń sin lọ́hun lára wọn ni à ń gbaládá lára wọn ni ẹni bá ń tọrọ ìyọ́nà ọlọ́run fáwọn sọ̀hábà àwọn àtàbíùn ń tara wọn róríire ní gẹ́gẹ́ nídàkejì náà ẹni bá lóhun fẹ́ máa fẹnu sátà wọn wọ́n fẹnu yẹ̀yẹ́ wọn wọ́n máa kàn wọ́n lábùkù pé fẹ́ máa ṣe nìyẹn irú ẹni ẹni ó rí ìbínú ọlọ́run bá látara wọn أن يجعلنا أحباب الصحابة ومحبين لهم ومنتصرين بحبهم وناصري سنتهم ولا يجعلنا بغضين لهم كارهين لهم معتادين على حقوقهم اللهم صل ولا تاوان الصحابة سي ولا انتو تايو على لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله عليّ قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا ولئن أصابكم فضل من الله ليقولن ليقولنك كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما قلوا و ọba tí ń kẹrẹ̀dá pẹ̀lú àjẹ́rẹ́ ọba tí ń fi ìfẹ́ hàn sẹ́dà látara kó gbẹ́sìn rẹ̀ yé gbogbo ẹni tọ́lọ́run bá ní kó gbẹ́sìn yìí ọlọ́run fẹ́ dáadáa fún ni gbogbo ẹni tọ́lọ́run bá ní kó lè lo ẹ̀sìn kó lè lo òfin ẹ̀sìn nínú àlámàrí ayé ẹ̀ ọlọ́run ro dáadáa ẹnitọ́lọ́wọ́n bá gbèrò dáadáa rò láyé yóò fún ní àgbọ́yé ẹ̀sìn tí ó yè kóró ń já sí pé àgbọ́yé ẹ̀sìn nípìnlẹ̀ dáadáa wa àgbọ́yé ẹ̀sìn nípìnlẹ̀ ìmọ̀nà wa òun lórísun oríire wa bọ́lọ̀n bá fẹ́ wá pín ẹ̀dá létán yányá yóò tún wá ṣe ìlò àgbọ́yé tó bá gbọ́yé yẹn yóò ṣe fún nírọ̀rùn kò ní jẹ́ kí n tó gbọ́yé nú ẹ̀sìn ó ní lára gbogbo ohun tó bá fẹ́ múnira lọ́wọ́ níbi ìlú agbọ́yé ẹ̀sìn yẹn ọlọ́run wà á ṣe rọrùn fún kò ní rí ní tó le ìfẹ́ ọlọ́run ọba fún ni ó ní tó ní í ṣe pẹ̀lú jihad kájagun sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú ẹ̀mí ara wa pẹ̀lú dúkìá ara wa pẹ̀lú ìmọ̀ tàbá ní gbogbo àrízìkì èyí tọ́lọ ń bá yọ̀ǹda fún wa káfi sin lọ́hun káfi gbé ẹ̀sìn rẹ̀ lárugẹ káfi fún òdodo ẹ̀sìn rẹ̀ káàkiri kó lè dé ti gbogbo ẹ̀dá èyí jihadi náà nìyẹn jihadu a máa wá bin a sì máa wá bil owó a máa fi ń ṣe ìjagun sójú ọ̀nà ọlọ́run ẹ̀mí a máa fi ń ṣe ìjagun sójú ọ̀nà ọlọ́run látàyé tó ti pẹ́ látojú ayé àwọn ànábì tí wọ́n síwájú muhammadu bin abdullah ala nabiyyina wa alaihim afdalus salati wa asgat taslim lọ́lọ́wọ́ bá ti ṣe òfin jihad anabi suleiman ó ṣe jihad anabi dawud ó ṣe jihad mm, anabi dawud jihadi tí ẹ̀ tó ṣe ó pa jalut wọ́n ní david àbí david gulayat david ó pa goliath goliath yẹn Qur'an كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض ولولا دفاع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين ولكن الله ذو فضل على العالمين ìtẹ́ David àti Goliath kò pamọ́ nínú báìbù bó ṣe já sí pé Allah subhanahu wa ta'ala ó grant yẹn ní triumph lórí Jalut ọlọ́run fún ní àwọ̀sáàrù wàlgọ́lábà wànásùrù ó fún Dawud kí lọ́jọ́ orí Dawud ń jọ náà Dawud ò tí pọmọ ọdún mẹ́wàá títí lọ jihad pẹ̀lú ànábì tọ́lọ̀ ọba rántí wọn lásìkò tí wọn tó jíṣẹ́ fún wọn Jalut to le ló pa lójú ogun ọlọ́run nígbò pàṣẹ wà allamahu wà táhù lọ́l mulka wal hikma ọlọ́run bá wá fún ní ọlá àti ọgbọ́n tí ó jí máa darí Bani Israel wà allamahu mimma yasha وعلمه مما يشاء ọlọ́run wá fún ní mímọ̀ nínú tó ọlọ́run nímọ̀ nínú ìmọ̀ tọ́lọ́run bú Dawud òun ni wípé ọlọ́run fún nímọ̀ Zabur tí ń jẹ́ ìwé òfin ẹ̀sìn èyí tó lò òun náà ni Sulaimanu ọmọ lò nínú tọ́lọ́run fún nínú mímọ̀ ìmọ̀ bá ṣe ń jagun ìyẹn ọlọ́run fún ní rọ nǹkan ogun alágbẹ̀dẹ àkọ́kọ́ lórí ilẹ̀ ìran ọmọ ẹ̀dẹ́yàn láyé tànábì Dawud tó bá ní ó wà metallurgical in engineering ànábì Dawud ó ti síwájú rẹ nínú fídì yẹn wà allamnahu san'ata labusin lakum liyuhsinakum min ba'sikum لتحصنكم من بأسكم لنحصنكم من بأسكم فهل أنتم شاكرون أولون أفنما النبي داود على بدني وألن له الحديد أن اعمل سابغات وقدر في الصد وأملوا صالحا إني بما تعملون بصير ọlọ́ ní nínú táàfi mọ́ Dawud béèyàn ń rọrin kó fi rọrin tó bá fẹ́ àfìmọ́ rẹ̀ nọ̀jíza fún níbi ìrọrin o ní wípé kókàn múrin ohun èétí rí bọ̀nù náà kó rọ̀ bí tàwọn alágbẹ̀dẹ tí wọ́n wá lẹ́yìn títí ẹ̀ kókàn múrin yóò sì máa wọ́n ẹ̀lẹ́nà àwọn ọlọ́run rọ irin fún we make irons softened for him arọrin fún un òun ò nídìí kó fọwọ́ gbóná kò nídìí kó lẹ́wìrì tó fi máa múná kó kàn múrin kó sì máa rọ́ aṣọ ogun tí wọ́n fi ń jagun yóò fi rin yóò fi rọ́ nǹkan ìjà ogun yóò fi rọ́ ọlọ́ni àwa la jogún rẹ̀ fún un wàlmúlkà àti ní ọba ọlọ́run wá ní wàláwọ́lá dáfù lọ́yìn náà sábà bọ́hún bí bá ọ̀dìn wàláwọ́lá dìfà lọ́yìn náà bá ọ̀dọ̀hún bí bá ọ̀dìn tí bá ṣe ọlá ọlọ́run títì tọ́lọ́run bá fi àwọn kan tó ṣe wọ́n ní ẹni tí ó máa ti aburú kò fáwọn tó kù ولولا دفع الله الناس بعضهم ببعض tí bá a ṣe wípé ọlọ́run ọba ó ti apá kìnyàn fáwọn apá kan tó kù lẹ́yìn tí ó máa fi wọ́n ti aburú kúrò fúnra ara wọn wàláwòlá dìfáàrù lọ́hìn náà sà tí bá a ṣe wípé ọlọ́run ọba fi apá kan àwọn èèyàn ó fi protect apá kejì làfásàdá ti ọ̀rùn orílẹ̀ ayé ibá bàjẹ́ orí ilẹ̀ ibá bàjẹ́ àwọn èèyàn bá mọ́pò fi ọlọ́run ọba mọ́ ibẹ̀ láti rí wípé hikima ti ń bẹ níbi jihad òun ni káfọ́ orí ilẹ̀ mọ́ kò níbi ìbàjẹ́ bẹ́lúmi bá gbọ́ jihad ẹ̀ẹ́ wọ́n jagun àwọn mùsùlùmí wọ́n pa àwọn èèyàn torí ẹ̀sìn wọ́n para wọn torí ẹ̀sìn àwọn mùsùlùmí anabi dawudu mùsùlùmí ni anabi sulaimana mùsùlùmí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ànábì ọlọ́run tó ṣe wípé ọlọ́run ṣe tashri'ul jihadi fi da'awatihim ọlọ́run ṣe òfin ẹ̀sìn kí wọ́n jagun pẹ̀lú sword kí wọ́n jagun pẹ̀lú ammunitions ó ṣe lára ẹ̀sìn wọn èyí tó mẹ́sìn wọn dúró nìyẹn gbogbo ohun tá a bá sì fẹ́ kó lẹ́yìn dáadáa gbogbo ara àtòwò là ń ná sí i gbogbo ohun tá a bá fẹ́ kí ìpìlẹ̀ rẹ̀ mọ́ wò kí orísun rẹ̀ kó má parẹ́ bó bá ṣe ń náwó sí ó na ara sí lára ní ná ara òun ni ìfẹ̀mí dí iṣẹ́ ọlọ́run lójú ẹ̀nà ẹ̀sìn ọlọ́run pẹ̀lú àníyàn pé litakuna kalimatullahi al-ulya wa kalimatu shaytan hiya as-sufla mo já nínà sí ní kí sẹ́yà Kùránì torí kí òfin ẹ̀sìn ọlọ́run kó lè ga lálálá kó lè lòkè kí n ti ń jẹ́ ìwà àbàjẹ́ èṣù ìlànà èṣù kó lè lọlẹ̀ yányán kó dàbí ò bá kú yányán kéṣù má gbòórí mọ́ èṣù lè máa bẹ́nu ìlú kó mọ̀ bẹ́nu agboolé kó mọ̀ bẹ́nu àdúgbò kó mọ̀ bẹ́ níbi iṣẹ́ àmọ́ tó fẹ̀ ẹ̀sìn ọlọ́run bá ti borí wọn wọn kàn máa rúnra ni wọn ò ní rí ayé bàjẹ́ pọ́pọ́sì jihad nìyẹn kó dodo ẹ̀sìn ọlọ́run kó lè fọ́n ká ẹmọ̀gbà tí ànábì Dáúdù ti lo sẹ̀mí ayé tọ́lọ̀ sì ṣe òfin káṣí jihad fún ó sì já ànábì Sùlàímánù ọmọ rẹ̀ náà òun náà mujahidun jihadan fi sabilillahi olùjagun ẹ̀sìn ni ogun ẹ̀sìn ló jà títí tó fi tí ẹyẹ rẹ̀ húdúhúdà tí wọ́n jọ lójú ogun torí pé òun ò rí mọ́ kò bá wọn wálé má tó fi di pé húdúhúdà ní mo ti lọ̀lú kan ní ẹni tí ń darí ìlú náà obìnrin ni wajadtuha wa qawmaha yasjuduna lishamsi min dunillahi فزين لهم الشيطان أعمالهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون jihadi ibi tó ṣe jihadi dé ẹyẹ rẹ̀ húdíhúdà náà tún jẹ́ mujahidu olùjagun sójú ọ̀nà ọlọ́run òun ni ẹyẹ Suleiman òun ló wá tó àṣírí ọbabìnrin yẹn tí wọ́n pè ní Balqis pé kèfèrí ni mò ń rí ohun àtàwọn èèyàn rẹ̀ oòrùn ni wọ́n ń bọ lẹ́yìn ọlọ́run kí Sùlàìmánù tó kọ lẹ́tà sí wọn wípé ẹgbàtọ̀ lọ́wọ́ bá ní níbi sọ fáwọn èèyàn rẹ̀ wípé qalat inni ulqiya qalat ya ayyuhal mala'u إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن mú àwọn ọ̀rọ̀ yìí lẹ́sẹẹsẹ torí àwọn tó ṣe wípé látara ìmọ̀kan látara ìkórìíra tí wọ́n ní sẹ́sìn Islam wọn a máa àlẹ́jì àwa mùsùlùmí pé àfi jihadi àfi jihadi àfi jihadi láfi ní ká mú wá historically àwọn ìjọ tí wọ́n ti síwájú wa ọlọ́run náà yọ tí jẹ́ jihadi kúrò nínú dáwà wọn kò yọ jihadi kúrò nínú ẹ̀sìn wọn lórí bọ́lọ́run bá ti ṣe ìjọ kọ̀ọ̀kan pẹ̀lú àwọn ànábì tó bá rán sí wọn lọ́lọ́run fi ń ṣe òfin jihadi bọ́lọ́run bá ṣe ṣe ìjọ kọ̀ọ̀kan àtọ̀ àwọn àti ànábì tó wọn lọ́lọ́run bá fi ń ṣe òfin jihad ẹ̀rí bó ti lọ Suleiman ó padà kọ́ńkà Balqis Balqis padà gba Islam a sì mọ̀ pé mo aládìní mọ̀lúkìhìm ìṣesí nìyẹn aráàlú àwọn ẹ̀dá ẹ̀sìn tó àlú wọn bá ń se náà lára àlú a máa ń se ẹ̀sìn tó náà ni àwọn aráàlú làwọn náà máa ń ṣe balkisi gba islam àwọn èèyàn rẹ̀ náà ṣe kí ni wọ́n gba islam jihadi ni sulaimanu ń dáyé yẹn àbí sulaimanu rẹ̀ ṣe mùsùlùmí àbí kéfì yín lọ́dọ̀ tí àbí kì í ṣe àyànfẹ́ ọlọ́run àbí dáúdù bàbá rẹ̀ ìṣànábì ọlọ́run àbí kì í ṣe àyànfẹ́ ọlọ́run kí lẹ fẹ́ sọ sí tí wọ́n bọ́lọ̀ ṣe wá gbé kalẹ̀ nìyẹn ló fi já sí wípé ó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa ó ní uhillat liya khamsun lam yuhallu li ahadin min nǹkan márùn-ún kan ń bẹ wọ́n sì mára àrùn yẹn lẹ́tọ̀ọ́ fún mi gbogbo àwọn ànábì tí wọ́n síwájú mi èèwọ̀ lọ́lọ́wọ́ bá ṣe fún wọn ọlọ́wọ́ bá ò ṣe lẹ́tọ̀ọ́ fún wọn àmẹ́mi nínú àwọn nǹkan tọ́lọ́wọ́ bá fi sàmí lẹ́sà ó ṣe mí lẹ́ni àdáyanrí ó ṣe mí lẹ́ni ẹ̀sà lọ́tọ̀ ó wá ṣe nǹkan yẹn ó ṣe ní ẹ̀tọ́ fún mi. kò sí lẹ́tọ̀ fáwọn tí wọ́n síwájú mi nínú àwọn ànábì ọlọ́run nínú tó ń ṣe ọlọ́run kà wa uhillat liyal ghana'imu nǹkan èrè ogun báwọn ní òdodo táwọn àtàwọn kèfèrí tọ́májọ pàdé lójú ọ̀nà ogun lójú ogun táwọn mùmìnì ní bàjẹ́jà nǹkan èrè ogun tí wọ́n bá kó lọ́dọ̀ àwọn kèfèrí àwọn ọ̀sẹ̀ bọ́ ànábì ni wọ́n ṣe ní ẹ̀tọ́ fún mi àtàlùmọ̀ mi gbogbo àwọn ìjọ tí wọ́n ti síwájú tẹ́lẹ̀ ọlọ́run bá yìí ṣe lẹ́tọ́ fún wọn ìtọ́lọ́ máa ń ṣe fún wọn láwọn ànábì tán bá síwájú tán bá ti lójú ogun tí wọ́n kẹrù tí wọ́n kẹrù wálé ànábì yẹn yóò pe àwọn èèyàn rẹ̀ gbogbo tí wọ́n rí lójú ogun góògì ní sílífà ní nǹkan ọ̀gùn bí ẹṣin bí kẹ́tẹ́kẹ́tẹ́ bí màálù gbogbo tó bá ti kólé ogun bẹ́ẹ̀ wọ́n dájọ́ sáàyè kan ni wọ́n máa bẹ̀rẹ̀ ọ̀hún pé wọ́n lọ́hún jihadi ìbádà ni taqabbal minna innaka anta as-sami'ul 'alim taqabbal minna Sami'ul Alim ọlọ́run bígbà kírun tán àfi ká lọ́run kó gbà lọ́wọ́ wa ayọ̀ zakata àfi ká lọ́run kó gbà lọ́wọ́ wa àti hajj tán àfi ká lọ́run gbogbo sẹ́ẹ̀rí pátápátá tó bá ṣe ti torí ìtọ́lọ́run tó ṣe níbàámu ìlànà ń ṣe ọlọ́run àfi kó tún fi àdúrà torí bọ́lọ́run ò bá gbà tó dàlú ọláyà òṣèǹtì ó mọ́ ọlọ́run eléyìí ara ẹ̀kọ́ ẹ̀sìn ni anábì mú a sọ pé wọ ọlọ́run àdìsẹ jihadi náà tàn a àwọn kèfèrí lẹ́rú akẹrù wọn gbogbo ẹrù wọn leléyìí góòtì ń bẹ nú ẹ, sífà ń bẹ nú ẹ, owó ń bẹ oko ń bẹ nú nǹkan ọ̀sìn ń bẹ nú ọlọ́run wa tó bá ti ṣe jihadi tí a rí kan nínú àwọn kó jí nǹkan ọ̀rọ̀ ogun pamọ́ nǹkan èrè ogun tí ò bá ti jí pamọ́ là ń pè ní alghalul tura mi ń bẹ nínú àwọn ọmọlẹ́yìn àwọn ànábì wọn yẹn wọ́n bá ti láwọn ń darí bọ̀ wálé nǹkan báyìí lórí ogun yóò jí kára yóò jí pamọ́ tó bá ti jí pamọ́ ọlọ́run ọba wà ní gba jihad yẹn yóò máa sọ fún ànábì wọn wípé ẹnìkan nínú àwọn ọmọlẹ́yìn rẹ ti ṣàbòsí ó jí nǹkan ogun pamọ́ lọ́fin sọ nínú sọ́tọ̀ àdìmọ̀rán wà máa ká ní nàbí yín ayín yẹ̀húl wà máa yẹ̀húl yẹ́ tìbí máa gọ́lẹ̀ yẹ̀wò mẹ́lùkìyàmá wà máa ká ànàlé nàbí ayín yòókọ́l kò ṣeéṣe fún ànábì kan kó jí nǹkan èrè ogun pamọ́ wà máa ká ní nàbí yín ayín yẹ̀húl kò ṣeéṣe kò bá wà ànábì kan mú kò sáà nàbí ọlọ́run tó ń jalè wọn èyí fẹ́ wọ́ wọn èyí ra wọn wọn èyí sojú kòkòrò kò wá ṣeéṣe kán lójú ogun kán wá jí nǹkan èrè ogun pamọ́ torí káwọn ọmọ lẹ́yìn ọmọ lè rí pín lára rẹ̀ kò ṣeéṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni wàá máa ka nàlínà bí yin ayin yugol kò tún wá ṣeéṣe fọ́mọ lẹ́yìn ànábì kan kó jí nǹkan ogun pamọ́ ọlọ́run tú láṣìírí ọlọ́run ṣe kí ni yóò tú ní àṣírí ọlọ́run wá ní gbà èyí tó bá ṣe tí àwọn ọmọ lẹ́yìn rẹ̀ náà àwọn ànábì wọn yẹn wọ́n ja ogun yẹn ikhlasan lillahi kò sẹ́ni tó ṣe jàǹbá nínú wọn tó jí nǹkan ogun yẹn pamọ́ ọlọ́run wá sọ iná kan kalẹ̀ látòkè sánà qurbanin ta'kuluhu an-nar gbígba wípé a fi nǹkan ṣèpèsè fọlọ́run pé kọ́lọ́run ó gba jihad yẹn lọ́wọ́ àwọn iná kan wà á látòkè sánmà yóò kàn lágbogbo tí wọ́n kó lẹ̀ tó jẹ́ nǹkan èrè yẹn yóò kò kọlọ̀kẹ́ sánmà ní inú wọn bá dùn kò sí èrè táyé níbi jihad fún wa èrè nìkan ń lọ wa wọn ò bí ẹnìkan da nínú àwọn ọmọlẹ́yìn wọn kan jìn kẹ̀kẹ́ pamọ́ ọlọ́wọ́ tó láṣìírí ni kò sì sí kan tí wàá kàrà hàn ìwà wọ̀nbíà wà lára ibi tí ìwà ni ta rí lérè ogun yìí èmi náà fẹ́ dọ́gbọ́n fi léyìí náà kí n máa lónú lé ara mi kò ṣeé ṣe àmọ́ gbà tó dodo ń ṣe ọlọ́run alayhi salatu wassalam anábì ní wà uhillat liya al-ghanaimu èmi àtàwọn ọmọ ìjọ mi gbogbo ojú ogun tá a bá lọ tàbá ti kéré ogun ó di ẹ̀tọ́ fún gbogbo àlè umma wọ́n lè ṣàǹfààní lára rẹ̀ torí ọlọ́run fi lọ suratul Anfal kalẹ̀ ló fi mú inú àyà kan wípé wa'lamu annama ghanimtum min shay'in fa anna lillahi khumsahu wa lirrasul ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان gbogbo àwọn àyá ti tá mú wáyé ọ̀rọ̀ nípa jihadi ni a fi ṣe ìfinrinlẹ̀ kìí sórí ìjọ àná Muhammad nìkan sallallahu alaihi wasallam lọ́lọ́wọ́n bá ti ṣe òfin jihad débi tí ó wà á di tàbí mọ́ kan Islam lábùkù gbogbo àwọn ànábì tí wọ́n ti síwájú wa lọ ọlọ́run bá náà ṣe òfin jihad fún wa ẹnu wípé ọlọ́run tó dá ànábì kan tó fà á jáde láàrin àwọn ìjọ rẹ̀ ó sì mọ bíjọ tiẹ̀ náà ṣe rí bá ànábì kọ̀ọ̀kan bá ṣe rí àti bíjọ tiẹ̀ bá ṣe rí só láwọn ẹni ńláńlá lọ́mọlẹ́yìn só láwọn tí wọ́n wà brave tí wọ́n jẹ́ akin tí wọ́n lè ṣe jihad ṣe ń bẹ nínú àwọn ọmọlẹ́yìn wọn so àwọn tí wọ́n lè náwó sẹ́sìn rẹ̀ tí ń bẹ́nu wọn gbogbo àwọn factors wọn yẹn lọ́lọ́bọ́ ó wò má ànábì kan lára kó tó ṣe òfin ẹ̀sìn jihadi fún ànábì yẹn ànábì Dawud gbogbo ẹ̀ lọ́lọ́bá pé fún fún ara rẹ̀ ó ń produce ammunitions ó ń produce weapons ó ń produce bulletproof ọlọ́run sì kó àwọn akọni tì í náà ọmọlẹ́yìn. Suleiman ah Allahu akbar ẹyẹ gan bá jagun wa hushira li Suleiman junuduhu min al-jinn wal-insi wat-tayri fahum yuzaun gbogbo Ọlọ́run bá kòtì ọmọ ogun Suleimanu ni era ọmọ ogun Suleimanu ni ẹyẹ ọmọ ogun Suleimanu ni afẹ́fẹ́ ọmọogun sùlẹ̀mánu ní ibi tó bá fẹ́ ibi tó bá wù òun ní darí afẹ́fẹ́ gbà kò sẹ́ni tọ́lọ́wọ́ sí bẹ́ẹ̀ mọ́ ọlọ́run jẹ́ ìdàbí sùlẹ̀mán àdúrà tọ́lọ́run ní gbà mọ́ lè dàmú kò ní gbà tó náà di tọrọ rẹ̀ síwájú pé rọ́bì hábẹ̀ ilé mọ́lẹ̀ká láyá ń bàgí lè áhàdín min ba'di innaka antal wahhab ọlọ́wọ́ ní fasakharna lahu riha àwọn ọlọ́run wá ṣe afẹ́fẹ́ rọ̀ fún tẹ́jìrí bí amúrihí àṣẹ sùlẹ̀mánù làwọn afẹ́fẹ́ yẹn fi ń rìn rùkọ́ àìsò àṣọ gbogbo tó bá fẹ́ lọ wọ́n gbé lọ rọrùn ní ìmọ̀ rìn inú oṣù kan nínú afẹ́fẹ́ lọ yóò tún nínú oṣù kan padà sílùú rẹ̀ nínú afẹ́fẹ́ رواهها غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير àwọn àjànú wọn wà níwájú Suleiman wọ́n máa ń iṣẹ́ oko fún un bricklayers wọn pharmacy ń bẹ̀ẹ́nu àwọn àjànú tó bá fẹ́ lò wọ́n fún ní tiẹ̀ ní kó mọ̀ supervise <laughs> ah! tó mọ̀ sí ọlọ́sìn wà máa ń yẹ́ nínú máàlì àmúrìnà nínú àwọn àjẹnú ẹ̀yẹn tí sùlẹ̀mánù bá pa láṣẹ tí ó tẹ̀lé sùlẹ̀mánù ó takò àwa ọlọ́nìyẹn á jẹ níyà kódà lójú alkiyama yóò tún jẹ ìyà sẹ́ríìr sùlẹ̀mánù Allahu akbar pinnu jọ kan oyin àtúfánà láyé látà nìsáàhó ọ̀jẹ̀mí àìníṣà èhé bó ṣe wá ní bukhari àti muslim bá di fìyẹn ṣe wá anami suleiman alayhisalatu wasalam ó ṣe lérí ó ní láàtú fánà láìlà wọ́n ló ní ọgọ́rùn-ún obìnrin 100 women ló nínú lé kò lálè òfin ẹ̀sìn tọ́lọ́run bá ṣe fún máa fẹ́ so sáà lè darí wọn máa ní wọn yàwó tí wọ́n gbọ́rọ̀ ju mẹ́rin lọ bó bá ní tẹ́rẹ kọjá mẹ́rin èyí tí ó gbé ọwọ́ núna ní karùn yẹn àmọ́nú òfin Suleiman 100 ó wá ní kò wá sí aya tí ó ń lóru èní gbogbo ọgọ́rùn-ún obìnrin tọ́lọ̀ yọ̀ǹda fún mi yàwó gbogbo wọn náà ní kàn lára yányán gbogbo wọn lòun dà mí sí lára yányán torí mò ń fẹ́ kíkọ̀ kan nù wọn kó bí ọkùnrin ọkùnrin ọkùnrin kó wá jẹ́ ọgọ́rùn-ún ọmọ ọkùnrin mo fẹ́ tí wọ́n ti jihadi sójú ọ̀nà ni ó ní gbogbo àwọn ìyàwó rẹ̀ wáyìí tó bí ọmọ kan náà wọn ìkan tó sì bí ọmọ tó sọmọ gidi ànámìíní tó fà torí pé kò fi àyà fi sí fọ́lọ́hùn orúgbọ́n náà ti fún un lágbára yẹn ah mélòó lọ́gọ́rùn-ún obìnrin pẹ̀lú tí ń bẹ lára mi lágbára ọgọ́rùn-ún ọmọ òun gbẹ jihad ló gbẹ débẹ̀ kìí ṣe burúkú kúndùn obìnrin gbogbo burúkú tó ti ọkọ ó pa falsehood manipulations spurity fake scam gbogbo ìtànjẹ́ ìbá ti ń gbọ́ ànábì Dáúdà ó gba ìyàwó àwòrà yá ó ń bẹ ní ó ń bẹ nínú ilé rẹ̀ tó jọ́ sẹ́ńjọ́ kan òun ìyàwó ara ìyá bá ń wẹ̀ níwòwò nínú ilé ti tiẹ̀ ilé tiẹ̀ dáńtì ẹ̀ ni bó ṣe wá ń wò ó ló wá rí ló bá rí òwò rẹ̀ nínú rẹ̀ bá tó ní ló wá rẹwà tó báyìí tánínà bá ní kanú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó jẹ́ akọgun ní tíjà ó ráyà pé láti lè wá rí àwa ọ̀ráyà gbà ó kàn ra ọ̀ráyà lọ sójú ogun ni ó wá ń sọ fáwọn tó kì í pa sójú ogun torí kó ló gbàyàwó rẹ̀ ó gba àwọn nǹkan burúkú táwọn Yahudi pa mọ́ Suleiman lára nìyẹn Daoud lára nìyẹn kò dẹ́rù ẹ̀ wò gbogbo ìsẹ̀mí àwọn ànábì wọ̀nyí jihadan fi sabilillahi wọ́n fi jagun sójú ọ̀nà ọlọ́run ọba ni wọ́n fi sin ọlọ́run ọba ni <coughs> àti wá sọ gangan fúnra wa lẹ́ẹ̀kan bí ànẹ́bì kan bá ti rí àti bí àwọn ọmọ lẹ́yìn rẹ̀ bá ti rí lọ́lọ́run bá fi ń ṣe òfin ẹ̀sìn jihadi fún wa for the fact pé ọlọ́run wá ṣe ọlọ́run òṣòfin jihadi fún Isa ibn Maryam tó wá túmọ̀ sí pé kò sí jihadi ní òfin ẹ̀sìn ọlọ́run ni kò túmọ̀ sí Isa ibn Maryam alayhi salatu wassalam ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ wọ́n ní mẹ́talé mẹ́talé lọ́gbọ̀n lọ́jọ́ orí ẹ̀ lókè ìpẹ̀ láyé tọ́lọ̀ fi gbé lọ sí sánmà lọ́dọ̀ àwọn tí láwọn ń jọmọ lẹ́yìn rẹ̀ àwọn gbà wípé wọ́n kan má gbélébú ni pé wọ́n di ládé ẹ̀gùn wọ́n jẹ níyà wọ́n pa olúwa olúwa wá jí lọ́jọ́ kẹta wọ́n pa ọlọ́run ọlọ́run ò wá rí ara rẹ̀ gbé ó wá tẹ̀ wá ń lo agbára tó yẹ kó fi dìfẹ́ǹdì ara ẹ̀ ó wá fi agbára yẹn jí lọ́jọ́ kẹta ìgbàgbọ́ àwọn nàṣọ́rọ̀ nìyẹn ìgbàgbọ́ àwa mùsùlùmí ni wípé wà máa qataluhu wà máa salabuhu walakin shubbiha lahum wọ́n da ọ̀rọ̀ rú mọ́ wọn lójú ni Isa ọmọ Maryam wọn ò ẹ̀ e agba Maryam hụ assassinate ẹ̀ bá rọ́fà ẹ̀hù lọ́ọ̀hù ilẹ̀ yìí kàkà bẹ́ẹ̀ ọlọ́run ló gbé fò wá sánmà lọ́dọ̀ ara rẹ̀ Isa ń bẹ pẹ̀lú ọlọ́hun níṣì ń lò sẹ̀mí gẹ́gẹ́ bí ẹrú ọlọ́hun yóò sì padà yóò padà wá sáyé nígbẹ̀yìn ayé tí ó máa jẹ́ àwọn àpẹẹrẹ ńláńlá wípé ti súnmọ́ ayé ti fẹ́ òní ó pa almasihu dajjali òní ó pa anábì isa ọlọ́run sòfin jihadi fún torí pé ní àdámá bọ́lọ́run ti dáwọn èèyàn rẹ̀ àwọn tí wọ́n gbà fún isa ọ̀pọ̀lọpọ̀ wọn kìí sáwọn tí wọ́n lè jà kìí sáwọn tí wọ́n ní owó lọ́wọ́ tán gbogbo àwọn resources tí máa ń wà available fún mùsùlùmí láti lè dìkírí àwọ̀ àgéṣe àwọn ọ̀tá ẹ̀sìn kò sí pẹ̀lú àwọn ọmọ lẹ́yìn Ìsá lásìkò yẹn àwọn mélòó gan wọ́n ti ẹ̀gbà fún mélòó yá ìwà lẹ́dínà àmẹ́nu kúnu àǹsọ́rọ̀ líláhì kúnu àǹsọ́rọ̀ líláhì kàmà kọ́lá Ìsá mọ́rùn-ún yámẹ́lẹ̀ hàwárí من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله الله ìmùmí ní òdodo ẹ jẹ́ alárànṣe fún ọlọ́run gẹ́gẹ́ bí Isa wa Maryam bó ti ń sọ fún àwọn alhawariyun ń sọ fún wọn náà wípé man ansariya ila Allahi man àǹsọ́rí ìlàlọ́hì tàlẹ́ntí ó jẹ́ alárànṣe fọ́lọ́hun kọ́ọ̀lá alhawari yún àwọn alhawari yún náà wá ń fèsì náànù àǹsọ́rù lọ́hì àwàláfẹ́ràn ọlọ́run ọba sí àwọn kan nú àwọn nǹkọ̀tàn wọ́n ní gbogbo ohun ojú méjìlá lọ ẹ wàá fi wé àná Muhammad tó ṣe wípé ẹnu àwọn sọ̀hábà tó bá ṣe hajj kan tó ṣe péré wọ́n lé ní one thousand wọ́n lé ní ọgọ́rùn-ún lọ́nà ẹgbẹ̀rún ṣẹ́ẹ̀fì wéra wọn nínú tọ́lọ̀ tó wá ń ṣe fánàábì sallallahu alaihi wasallam kí o ṣe fún ànábì kan síwájú rẹ̀ ó ní wànú sírítò pìrúbì masírọ́ta ṣaharin ọlọ́run bá nínú tó ṣe fún mi kí o ṣe fún ànábì kan ṣáájú mi ọlọ́run bá ràn mí ṣe pẹ̀lú kó gbé bẹ̀rù mi sẹ́mi àwọn ọ̀tá tí mo fẹ́ bá jà nínú odidi oṣù kan tó má ti ń gbọ́ pé mò ń bọ̀ mo ti kú sára lára àwọn kan márààrún tó jẹ́ kọ̀sọ́ẹ̀sọ̀ ànábì nìyẹn specialities yẹ tọ́lọ̀mọ̀ ò ṣe fún àwọn ànábì kan síwájú ẹ̀ tí ànábì tọ́lọ̀mọ̀ wá tẹ́gbó rẹ̀ fún báyìí tọ́lọ̀mọ̀ wá sòfin jihadi fún kí láti sọ ń bẹ̀rẹ̀ ìjókòó wa wípé béèrè lọ́dọ̀ ọlọ́run kó ṣe àgbọ́yé ẹ̀sìn fún ẹ kó ń mọ torí pé n ti lọ lórí media western pollutions kó mọ́ fìyẹn fi da kìyàmà rẹ̀ rú alákatakítí làwọn mùsùlùmí jihadist ni wọ́n kán dà lóru wọn mọ̀ ìwọ mùsùlùmí náà tún bá wọn wí ńgbà tẹ́sìn rẹ̀ ò yí ọ bí wọ́n ti lélẹ̀ ni wọ́n náà ń kó ẹ̀sìn wọn lélẹ̀ mo kó kò béèrè pẹ̀lú èlò ló gbà eh, àwọn gáìsì yẹn in fact jihad jihad jihad no no no no no no no kí ni ìwọ́n ni kó béèrè àgbóyè sí lórí pé èwo ni jihad èwo ni dàlúrú èwo ni jihad èwo ni agbésùmọ̀mí ṣé jihad gẹ́gẹ́gẹ́ bí islam ṣe gbé kalẹ̀ tí ń bẹ lónìí mọ́ kò sí láti kò tá wà yìí ní jihad bi saif jihad by sword kò sí láti kò tá wà yìí o ẹnìkan wá ń di bọ́ǹbù mara ń fẹ́ lọ bọ́ǹbù ẹ́mbásí àwọn amẹ́ríkà ń fẹ́ lọ bọ́ǹbù uk ń fẹ́ lọ bọ́ǹbù ẹ́mbásí kìnní kan òun ṣe jihadi àwọn alákatakítí làwọn yẹn torí pé ó ní àwọn òfin tó dè yìí kódà nù jihadi tẹ̀sìn islam nígbà tá a bá ní olórí tí ń darí gbogbo mùsùlùmí lágbàáyé tán yányán tó dìklẹ́ wípé orílẹ̀-èdè báyìí ìkórìíra rẹ̀ sí àwọn mùsùlùmí lágbàáyé ó ti tó àsìkò tó yẹ káwa náà dìde àgẹ́ǹsì ẹ̀ nínú òfin ni wípé ọmọ tí ò bá ti bàlágà kò gbọdọ̀ bá participate nínú jihad obìnrin ò gbọdọ̀ bá wọn jihad arọ ò gbọdọ̀ bá wọn lọ adití ò gbọdọ̀ bá lọ bẹ́ẹ̀ náà ni afọ́jú ò gbọdọ̀ bá wọn lọ laysa lálẹ́ àmà harajun wàlá على الأعرج حرج ولا على المريض ó ní wàlá ó sàndà láàmú ó sì ti lágbá mi gan àmújẹ ó lọ aláàrẹ̀ ni náà ni àmọ́bà mọ́ mú mi mọ́lẹ̀ kẹ́ẹ̀mọ́ bí islamu ní ètò jihadi sí lẹ́yìn náà fún pàdé àwọn wọ̀nyẹn pa ọmọ ẹ gbọ́dọ̀ pa obìnrin ẹ gbọ́dọ̀ pa àwọn àhàbárò àwọn àáfàá yẹ̀wúdí ẹ gbọ́dọ̀ pa wọn àwọn clerics àwọn christians ẹ gbọ́dọ̀ fọwọ́ kan wọn ẹ sì gbọ́dọ̀ wó chọ́ọ̀chì ẹ gbọ́dọ̀ wó temples bákan náà nǹkan ọ̀rọ̀ ajé ìlú yẹn ẹ fọwọ́ kan ànábì júwe rẹ̀ jẹ́ bí igi dàbínù gbogbo tó bá jẹ́gi nǹkan oko táwọn ọ̀tá ẹ̀sìn yẹn fi ń sọlá ẹ dáméjì ẹ̀ ẹwẹ̀kọ́ ẹ̀sìn nípa jihad ẹnìkan kan wà jáde máa sẹnu fìrì fìrì wọ́n tó jihad jihad àwọn tó ń dà lúrú nìyẹn ẹgbàgbọ́ yé nígbò tí tí táǹkì lójoojúmọ́ gan nígbà márùn gan kò yé mùsùlùmí ìdájọ́ rẹ̀ kò yé mùsùlùmí yóò jihad yìí kódà kí àwọn ọ̀tá ìsìlámù yẹn kí wàhálà wọn pọ̀ lórí àwọn mùsùlùmí tí ẹni tó bá ṣe olórí mùsùlùmí ò bá sì sígun làbúdà nà kọ́ọ̀tìlà wàrọ́ àìmáàmìn tí ẹni tó bá jó lórí mùsùlùmí tí ò bá sì sígun fáwọn mùsùlùmí ò gbọdọ̀ jà bó bá jà ó tayọ àlà ó takò olórí tó bá wá rí bẹ́ẹ̀ lẹ́ni àwọn tí ń di bọ́ọ̀wù mara káàkiri láwọn ṣe jìyà láwọn pààyàn àbúrò àwọn kan tí wọ́n lọ sílùú kan ní Kwara North lọ́nà lọ sọ fún àwọn ìlú kan pé ẹgbà ideology àwọn táwọn èèyàn òsì ṣe tí wọ́n fẹ́ tán pa tí wọ́n pa lé 200 ń bẹ̀ táwọn kan pé jihad jihad náà ni rárá o eléyìí ṣe jihad o torí pé ẹni tó jẹ́ aláṣẹ àwa mùsùlùmí Kwara State lénìí ọba àlọrin ọba àlọrin àti gọ́fnà àti gọ́fnà àtọba àlọrin kalẹ̀ tó mọ̀ sí tí wọ́n lọ sí sẹ́ni ó yá ẹnìṣó jihad yá tára sọ pé ń gbà ẹ̀jẹ̀ ṣùgbọ́n in tí ma ń bàyànú jẹ́ ni wípé orílẹ̀-èdè ta bára wà kò sí òótọ́ èyí táwọn bá fi sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà àwọn ọmọdìlẹ́mọ́ lára ni ọmọdìlẹ́mọ́ sílámù lára ni so introduction yìí a gbọ́dọ̀ ṣe síwájú ṣáájú ká tó bẹ̀rẹ̀ àyàtì tafẹ́ ma jihad tá bá correct perspective nípa ẹni tí jihad ayé àyàtì ọlọ́run fi ní ya ayúwàlẹ́dí na ámẹ́nu ẹ̀yin mùmí ní òdodo ọlọ́lẹ́yìn mùmí ní òdodo hùhù hezrọkún ayà 71 sọ́rọ̀tù nìsá ẹ ṣọ́ra yín kùlú hezrọkún alhazaru kọ́ṣẹ̀ alhiziru kọ́ṣẹ̀ ẹ ṣọ́ra yín lọ́dọ̀ àwọn ọ̀tá ẹ̀sìn àwọn kèfèrí ẹ má dáradé wọn àwọn ọ̀sẹ́bọ ẹ má mú ọlọ́rẹ̀ ayò mo ò fẹ́ràn yín kódà àwọn kùfárò alìkìtàbì ẹ jìnnà sí wọn mẹ́bàjọ́ ń ríra yín níbi ìṣẹ́ ẹjọ́ ń gbénú àdúgbò ẹjọ́ ń gbénú ìlú pọ̀ ni ṣùgbọ́n ẹ ṣọ́ra yín kú níbi ètí wọn فانفروا ثبات أو انفروا جميعا فانفروا ثبات أو انفروا جميعا الله بني تراني الصراني خذوا حذركم أين تبينجوا láti wá àwọn nǹkan tẹ́yìn náà fi lè dojú ìjà ọkọ wọn tó bá dogun àbódìjà èyí tẹ́ fi lè talárí ète wọn tẹ́ fi lè bi agbára wọn dànù nínú àwọn nǹkan ogun nínú àwọn irinṣẹ́ ogun nínú kákẹ́kọ̀ọ́ bá a ṣe ń kafà nínú kákẹ́kọ̀ọ́ ní bá a ṣe ń gun nǹkan ọ̀gùn torí pé ayé ọjọ́ òun bá a ṣe ń ṣúti àárò inú ọ̀nà tán fi ń jà ní bá a ṣe ń gun ẹṣin lójú ogun káàfẹ́ sí ń jagun inú ọ̀nà rẹ̀ ni nínú tí wọ́n ń kọ́ mímọ̀ nípa ìjagun òun ni àsìbáhà kálúwẹ̀ nínú omi ìgbà míì ń bẹ àwọn kèfèrí ilé lé yín láré títí tẹ́kàn omi ń wájú sẹ́wàá dúró dè wọ́n ni ẹ̀yin náà sínú omi ẹni bá mọ̀ wẹ́lù yóò bọ̀ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títafà lẹ́nì bóò ní wọ́n ṣe ń gbé ma bóò láti lè ṣe weapons ammunitions ẹ kẹ́kọ̀ọ́ rẹ̀ ẹjọ́ yí eyín ẹ mọ̀ ẹ sì máa ní lẹ́nì pé gbogbo ògbà tó bá ti já sí pé bùkátà bá yá lábẹ́ òfin ẹ̀sìn lábẹ́ ìfẹnupọ̀ àwọn olórí ẹ̀sìn lábẹ́ ìfẹnupọ̀ àwọn olórí ẹ̀sìn pàtàkì jùlọ ẹni tó bá jẹ́ olórí àgbà aláṣẹ àgbà fún gbogbo àwọn olórí tó kù tí wọ́n ń ṣàdarí fáwátá jẹ́ mùsùlùmí tán wá lásìkò ti yá ìgbà yẹn fáńfèrò òṣòbá tí àwẹ̀ǹfèrò jẹ̀mìíà fáńfèrò òṣòbá tí ẹ wá jáde sójú ogun yẹn ṣòbá tí lẹ́ni tó ṣe wípé gbogbo yín mọ́ lọ lẹ́ẹ̀kan ẹ̀lọ́ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀pinra yín sí bí bíyá bí kání bí batch mẹ́rin àwọn kan batch àkọ́kọ́ lè wọ́kọ́ lọ ogun tó máa kọ́ yẹn batch àkọ́kọ́ sọ batch kejì bí wọ́n lọ bí wọ́n ò ní lọ yóò ẹ wo àwọn techniques gbogbo yín bẹ́ẹ̀ ti pọ̀ tó kò ní bá mú gbogbo yín lẹ́wà tán lélẹ̀ kan náà fanfiru òṣòbá tí àwọn ìfiru jẹ̀mìíra bójú ogun bá ṣe rí ó wá strategic bóyá kẹpínra yín ní batch by batch batch gangan kọ́ lọ èyí tí ogun bá sọ ń bẹ́ẹ̀ bíá báàkì mi yóò wà á tẹ̀lé àwẹ̀ ń fèrò jẹ̀mí àhà àwẹ̀ ń fèrò jẹ̀mí àhà àbíkò sí pé gbogbo batches tí wọ́n wà fún àwọn mùsùlùmí tí wọ́n jọ mọ̀ gbogbo mùsùlùmí gbogbo yín lè padà jáde lọ lẹ́ẹ̀kan náà lápapọ̀ èyí tó bá wà ńlẹ̀ látọ̀dọ̀ àwọn tó ń jẹ́ ọ̀tá ẹ̀sìn tó jẹ́ kèfèrí ẹlẹ́bọ onódì tàmí wo lẹ fẹ́ lò nínú options méjèèjì sí option batching lẹ́lò ní grouping lẹ́lò ní àbí option wípé gbogbo yín lẹ́lọ tẹ́ jáde lẹ́ẹ̀kan ṣoṣo ọlọ́run wá ní wa inna minkum lamala yubatti'an wa inna minkum لمن ليبطئن lẹ́yìn náà ọlọ́run wá fún wa nírò nípa àwọn mùmìnì tí wọ́n lẹ nígbàgbọ́ tó ṣe wípé wọ́n ní òròjú kí wọ́n lọ jihad ah ah ọlọ́run sì ń rọrùn ah mo ṣẹ̀ ṣe ìyàwó ní o ah sáwà lè lọ báyìí ah ọmọ mi ò tí dàgbà ah, ò tí jọmọ àwọn tẹ́mi wọ́n lẹ́ nìyẹn dùnàfáwòlì iman àárí wọn náà dàsìkò yìí náà bẹ́ẹ̀ ni ẹ̀ná síta ọlọ́run yóò mọ̀ rojú ni kò lè mówó jáde ah bàbá náwó ní ìsìn eh gbọ́n láti tún wá tó rí mi ìbáyìí ah eh! ọlọ́run rà níyàn eh! ó yẹ kó lọ hajj yóò ní adúrú ten million fifteen million yìí tí mo fẹ́ kó lọ hajj yìí ah, ní bá tó ń fi ilẹ̀ tí mo tó ń da papọ̀ mọ́ bísínẹ́sì mi dọ̀ífòlè iman ìgbàgbọ́ rẹ̀ weak ọlọ́ọ̀ ní àwọn kan ń bẹ nínú yín lẹ́mẹ́lá yorùbá pé a ń wọn a máa ṣe tìkọ̀ albato ká ṣe tìkọ̀ ká máa ṣe sí i kọ́kànyìn má fẹ́ ṣe nǹkan àwọn kan ń bẹ nínú yín yàtàsákọlù anil jihadi fi sabilillahi dọ́afán wàkọ́wárán wàjúmúnan aláàlámàtù sàádì wà lè rahmatullahi mọ́ ti tú kalẹ̀ fún wa nìyẹn ara wọn wúwo ọkàn wọn ò lójú ogun fọ́lọ́hun látara pé wọ́n lẹ alkọ́wárù wọ́n ya ojo aljógúnù náà ní ojo sọkùnrin gidi ìtumọ̀ kan fún júmùlà yẹn nìyẹn wà inna minkum laman la yubati'an ìtumọ̀ kan nìyẹn ìtumọ̀ kejì la yubati'anna ghayrahu kò ṣe kò ní jẹ́lò mí ó ṣe bóun ti ń ṣe tìkọ̀ tó lẹ tí ò ní kàn ṣe yóò tún mú apọ́ìntì méjì àwọn tó kù ah, èmi ò lọ́ntèmi o tó bá ṣe jọ jò ní ìní àbáwá lọ ní ìsìn táwọn kìtìrí bá pa wá ń kọ́ àgbádùn àwọn ìyàwó wa mọ́ nìyẹn èmi ò mówó lẹ̀ sí wọ́n fi prepare fogun o torí pé owó bísínẹ́sì ni kò sí fọwọ́ kan ìwọ náà ń kọ́ sọ́nà bóò lówó lọ́wọ́ ó tún wá dáwó kan sójú ọ̀nà ọlọ́run kan ìbọ́ lọ́run ti rá nìyàn kò ṣe <laughs> tó ní rẹ̀ bá lè gun gírí mọ́tò ọkọ̀ rẹ̀ kọ́ yóògùn yóò lọ rẹ́kọ̀ rẹ̀ lórí igi ọlọ́ni àwọn kan ń bẹ nínú yín bí wọ́n ti rí nìyẹn fa in asabatkum musibatun qala qad an'ama Allahu alayya idh lam akun ma'ahum shayda bẹ̀bá wá lójú ogun yẹn ọlọ́run wá ní àwọn kèfèrí wọ́n ṣẹ́gun yí àdánwò kàn lójú ogun wọ́n pa yí nípa kópa ẹ tí wọ́n gé lẹ́wọ́ wọ́n gé lọ́wọ́ ẹ gé lẹ́sẹ̀ àwọn tí wọ́n tẹ̀ gbókù wọn wálé wọn ló ń kà إذ لم أكن معهم شهيدا قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا ah wọ́n ti gbé kìíní dé okú rẹ̀ eh okú kìíní ó di méjì ó di mẹ́ta ah sẹ́kẹ̀rẹ̀ sójú kìíní lè eh mo ti sọ wọn kó mọ̀ jẹ́ lọ wọ́n gé lọ́wọ́ èmi ti mọ̀ pé ojú ogun ó lè mọ̀ ṣe dọ́gbọ́n fànàbì pé ànábì ó dàbí gbà pé ó fẹ́ rẹ̀ mí ó fẹ́ ara mi ò ṣe yágáyágá kò ara mi ò ṣe gírígírí ọlọ́run sì ti sọ pé àwọn aláàárẹ̀ kí wọ́n mọ́ lọ ìwọ náà ló ní ọlọ́run sọ kùránì kalẹ̀ fún ọ tó kàá á sí wa létí pé lẹ́sà lálẹ́ àmọ́ àrọ̀jún lóòótọ́ nìyí sáfọ́jú wà lẹ́sà lálẹ́ àrọ̀jún bẹ́ẹ̀ ni ìrọ́ wàlálàlùmọ̀rídì àwọn aláàárẹ̀ ni mí pẹ́ bá sì ní àláfíà ara dáadáa a lè dojú ìjàpọ̀ àwọn kèfèrí <laughs> ọ̀lẹ olójo gbogbo ohun téèyàn ó bá rí láyé tó dè mọ́wọ́ gbogbo ohun téèyàn ó bá rí láyé inú táyé gan ó require sacrifice àti dedication kódà àwọn tí wọ́n dà lúrú wọ́n dedicate ara wọn fún ni àwọn tí wọ́n balẹ̀ ayé jẹ́ wọ́n ní sincerity ìwọ tí wò fẹ́ balẹ̀ ayé jẹ́ ó di pé wọ́n bá ṣe ń bọ́ ọ́sọ́ báyìí ó ní ìlẹ́sẹ̀ ó ní sincerity sí ó ní dedicate láàbọ̀ ẹ fún gbogbo tí èèyàn bá àṣìfù ní sẹ̀mí ayé yẹn náà èèyàn náà dedicate láàbọ̀ yẹn fún ni ká tó wá pé ní téèyàn fẹ́ gbà wá ju ọlọ́run ọba lójà kẹyàmà àáfẹ̀mí dì àáfara dì àáfọmọlúàbí dì àfi dúkìá dì àfi mímọ̀ dì àfi àlàáfíà ara dì gbogbo ń tọ́lọ́ bá fún wa ní àrùzá sustenance resources lágbọ́dọ̀ júlẹ̀ fún tọlọ́run kátólì ní tí ń bẹ lọ́wọ́ ọlọ́run gbà inna Allaha ishtara minal mu'minina anfusahum wa lahum bi anna lahumul janna yuqatiluna fi sabilillahi wa yuqtalun wa'dan alayhi wal qur'an ọlọ́run ní dúkìá yín ẹ̀mí yín èmi ọlọ́run ti rà á lọ́wọ́ yín mo fẹ́ fi wá àlìjẹ́nà fún yín ni òun lẹ́fi rí àlìjẹ́nà tèmi ọlọ́run ọba wọ̀ yóò wá ní mo dúpẹ́ fọ́lọ́run àní àmà lọ́wọ́ àláyà ọlọ́run kẹ́mi púpọ̀ ìdẹ̀ra rẹ̀ parí lórí mi islam akúnmá àwọn ṣẹ̀yídà islam akúnmá àwọn ṣẹ̀yídà ọlọ́run bá mi ṣe kí n bá wọn sí lójú ogun yẹn bí àwọn òbá ti mórè mi náà bọ́ọ̀lẹ̀ kó lọ́rùn mi àmọ̀náfìkí nìyẹn kí ọlọ́run sí ohun tí mi bá wọn lọ èmi náà nígbà mo ti ń gbọ́ àwọn ìlú tí ànábì ní ká lọ kojú jùpá lágbára làwọn ìlú wọn ah wọ́n kàn pààyàn dànù ní o mo yá aṣágun gbogbo àwọn ẹgbẹ́ mi tajọ ọjọ́ rẹ̀ tán lọ àwọn náà ti gbókù wọn wálé ní ìsìn ètí wọn gbókù ẹ̀ wálé kò pé lóríkèríkè ara máa ojú rẹ̀ ti fọ́ èmi wọn ti gé lọ́wọ́ lójú ogun ti gé ah, ọlọ́run ṣe mo dúpẹ́ ń hmm, lójú ogun <laughs> ọlọ́tún wá ní wala in asabakum fadlun minallahi la yaqulanna la yaqulanna laka allam takun baynakum wa baynahu mawadda ya laytani kuntu ma'ahum فأفوز فوزا عظيما ọlọ́run ní tó bọ́tún wá sí wípé ìdàkejì ló ṣẹlẹ̀ wala in asabakum fadlun minallahi tó bá ti pé àjùlọ ọlọ́run bá fún yín rí òun ló ṣẹlẹ̀ sí yín àwọn kèfèrí ẹ̀rí wọn pa ẹjẹjà ebori wọn ekeru ẹkẹrù wálé láyàkúlánàkà alámtakùn bainakum wa bainahu mawadda yóò máa ránka kó ṣe wípé nǹkan kan ò tí ẹ wá sí láàrin yín àti títí ẹ̀ mawadda tí ń jẹ́ ìfẹ́ that is kò ní ní ojú kòkòrò kò ní ni èròǹgbà níbi ìbá yín ṣe tí ń bá yín ṣe ju wípé kó lè rí lára nǹkan èrè ogun èyí tẹ kó wálé lọ ó ti mọ̀ pé ìsìláàmù sáàpá yín pọ̀ mùnáfíkì lòun kò sẹ́ni tí ó tú àṣírí tiẹ̀ síta fún yín wípé kéfìrí lòun nínú ìsìláàmù ní níta gbogbo nǹkan tí ó máa wùn ní kó ṣe wípé nǹkan ogun tẹ́ kó wálé yẹn lógun tí ò bá yín lọ kí góòjì ó kàn nú ẹ̀ kí sílífà kó kàn nú ẹ̀ nǹkan ọ̀gùn bóyá kó kàn nínú ẹ̀ yóò máa ṣe tí àbá ti wá fún kàádìlámúyakún báyìnakún abẹ́yìnahùn mọ̀ wá dà gbígbà wípé ẹ̀ mọ́ra yín rí gbígbà wípé kò sí ìfẹ́ kankan láàrin yín rí gbígbà wípé kìí sára ẹ̀yin mùsùlùmí gbígbà wípé ìfẹ́ ìgbàgbọ́ ò so yín papọ̀ rí torí pé ìfẹ́ ìgbàgbọ́ ní máa mú kí gbogbo mùsùlùmí lè ṣọ̀kan kan lè kópa papọ̀ níbi dáadáa wọn tí ìdàkejì náà bá tún dé láti ti aburú kò ìfẹ́ ìgbàgbọ́ ní máa ń jẹ́ ká mùsùlùmí ní tó bá ṣẹlẹ̀ sí èèyàn kan ní dùnú ní ṣẹlẹ̀ sáwọn tó kù ní tó bá ṣẹlẹ̀ sí èèyàn kan ní bànújẹ́ ní ṣẹlẹ̀ sáwọn tó kù torí pé yashtarikuna fi al-khuwa al-imaniyya àmọ́ ìgbà pé ẹ̀kẹ́ sára kan jọta burú bá dé inú rẹ̀ ó dùn ọlọ́run ló ṣe ti mìíràn kò ní fíìlì fún yín tẹbá ti gbogbo mùsùlùmí tó sì wípé tí n tó kù díẹ̀ káà tó bá ṣẹlẹ̀ tí mùsùlùmí ẹlẹgbẹ́ rẹ̀ kèé mọ̀ lára inú rẹ̀ tí ẹ bàjẹ́ sí kó suspect emmanuel tó ní tó yẹ kí imani gbìn sẹ́mi mùsùlùmí ó ní àtàáhí brotherhood yìí gbọdọ̀ dúó déédé láì má tiẹ̀ mọ ìlú wo ló ti wá ah ìlú wo nìyẹn àwọn mùsùlùmí kí ló ṣẹlẹ̀ ah kò wá rí yanjú ah wọ́n wá sa mùsùlùmí bẹ̀ yánnayànna lẹ́ẹ̀mọ́tì ẹ̀wọ́ pé ṣé ẹ̀yàwó ni wọ́n ìrànwó ni wọ́n pilẹ̀ nìyẹn àwọn mùsùlùmí báyìí báyìí ṣẹlẹ̀ sí wọn kódà bó ṣe pé ògbénú ìlú táwọn wà kí ní ẹ̀ máa dùn mú bá ti jẹ́ nǹkan dáadáa àwọn ìyá wa alhamdulillah a wípé ah, alhamdulillah islam ń lọ ń bẹ̀ wọ́n sẹ́sìn wọn peacefully wọ́n rírun wọn kí lásìkò ìgbàwẹ́ wọn gbogbo ẹ̀ ló ń lọ dáadáa pẹ̀lú wọn ìwọ sì máa dunnú ní ìlú tí wọ́n wà ṣùgbọ́n nígbà pé kò sí ìfẹ́ kan ló tẹ̀ sóyún papọ̀ rí ojú wọn ó ní tábúrú bá ṣẹlẹ̀ sí yín tí ní bá wá ṣẹlẹ̀ sí láti ojú ogun yẹn wọ́n ó fẹ́ súnmọ́ inú súnmọ́ wípé yín tí ń jọ́rọ̀ ogun tẹ kó wá kó lè kàn wọ́n tẹ́nà bá ti wá bí díẹ̀ kájú sókè díẹ̀ fún wọn báyìí nígbà tó lójú ogun ẹni tí ò bá jẹ́ ní kérésì àti ń bẹ̀ náà ni ó lójú ogun èrò ti ẹni pé àbògùn lọ a sì jẹ́jà adarí wálé akérògùn wálé ẹ̀wọ́n wá fẹ́ jókòó kí n ti ó ṣeṣẹ́ ó jẹ́ tó ṣeṣẹ́ afá yóò kájú ní òsìn tó kàmá ṣùgbọ́n ọmọ ìbànújẹ́ ìbànújẹ́ wo ya aláìta ní kuntu ma'ahum fa'afuza fawzan 'azima ya aláìta ní kuntu ma'ahum fa'afuza fawzan 'azima lónìí ẹwù dárò omi bí n bá ní kí ti máa bẹ pẹ̀lú àwọn mùsùlùmí lójú ogun kémi náà lè jèrè tó tóbi kéèsè àníyàn múnáfìkì náà ní káwọn mùsùlùmí ó jẹjà àmọ́ká ní bẹ lójú ogun táwọn mùsùlùmí bá jẹjà tó náà farajọ mùsùlùmí èrè ogun yẹn bá dé wọn náà ni yóò jẹ́ ẹ̀ ó tó sì máa rí bẹ̀ńtẹ́ ayẹkún ti ti ẹ̀nìyàn ya laitani kuntu ma'ahum fa afuza fawzan 'azima gbogbo yín ti sùn ya laitani kuntu ma'ahum fa afuza fawzan 'azima ẹ wò dárò mi yéé ó ká mi lára ká lé mi náà bẹ lójú ogun yẹn èyìn bá lè láǹfààní sí pin tèmi náà lè nì ní tí wọ́n ń pín lẹ́rú tí wọ́n ń pín lẹ́rú tí wọ́n ń pín ní nǹkan ìrógún ìbákan èmi náà àpẹẹrẹ nìyẹn gbogbo munafik nínú ẹ̀sìn táyé ní máa ń wù wọ́n lábẹ́ ẹ̀sìn àṣírí kẹnìyàn tọ́lọ́wọ́ bá túlé wa lọ́wọ́ kò sí tẹ̀bá ti ń ṣe inú ẹ̀sìn báyìí pé jihad ni ẹ̀ ń ṣe fojú ọ̀nà ọlọ́ọ̀ni àfa táyé ní máa wá bẹ́lẹ̀ ń náà ni gbogbo bó ti ń lọ tó ń bọ̀ tó ń bo owó alájì kínní owó alájà kínní nu mọ́ṣáláṣí tó ń ṣe torí ńgbà wọn bá fẹ́ lọ ra màtíríàsì tí wọ́n fi kọ́ mọ́ṣáláṣí ní tí ó jálẹ̀ fóun wọ́n láìjá sọ́ra wa o ìsìláàmù sí nìyẹ́lẹ̀ Yorùbá èmi ò mọ́nú náà mí nítọ́ bí mi sí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìlànà rahimahullah ní ò mọ́ ní gbogbo wàhálà mi lọ́sàn-án lóru láàrin àwa jẹ́mọ̀ nípa ìsìláàmù yìí torí kí islam lè lò òkè ní mi láníyàn tayé ń bẹ̀ ó kéré tó bá fẹ́ mọ̀ a máa ti dá owó ìjọ tán sí lọ́wọ́ tó gífà káàtì tán tán fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ́ ẹ pẹ́ lómi kò lọ́ra materials wa ẹ mọ́ gbé fóun ẹ wọ́n lọ́nà ah, ẹ jẹ́ kí n parí iṣẹ́ mi iṣẹ́ wo lẹ́ ń parí èmi mo sáà gádà owó ni wá dìgbà tá tèmi mẹ́yìn ah, bí jihadi ni ibi tí ìwọ náà bá dé òun jẹ́kẹ̀lẹ́ mi náà tún bẹ̀rẹ̀ láti bẹ̀ ó tiẹ̀ ló làbújá ó lọ sékòó káàkiri wàhálà yẹn náà pọ̀ jẹ́kẹ̀lẹ́ mi tún lọ ra materials wà lẹ́kọ̀ọ́ ó ní ara jẹ́kì ṣe wàhálà mi jẹ́ ṣe <laughs> imani bá wà sí ìkìláàsù bá wà tọ́ jazakum lọ kúlà khair tọ́ àwọn tí ó tún máa tún sí lẹ́yìn mi sínú ìkíni owó tí mo dààmú fún kátórí donate kátórí kójọ àwọn kan wà lọ́mọ ah, ara o tó pé mo ti lọ ná àwọn kìnnìún kalẹ̀ lọ́jọ́ àwọn tí mo ti fẹ́ rà tó pé ní tó fẹ́ jábọ́ọ̀lẹ̀ fún mi wọ́n á gbé fẹ́ lómi ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́gbẹ́ ẹ̀sìn yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ẹ̀sìn òṣèré nìyẹn mi ń o gbogbo ẹlẹ́gbẹ́ ẹ̀sìn gbogbo ẹlẹ́gbẹ́ ẹ̀sìn lè káàrọ̀ jírí gbogbo kùrùkẹrẹ kùrùkẹrẹ kùrùkẹrẹ súnmọ́ wọn nítorí àkùfẹ́ rí láǹfààní ayé kódà mí èé ṣe owó àǹfààní connection kódà tó rí connection ẹlòmíì ṣe ń dọ̀yìn ẹgbẹ́ ẹ̀sìn kìrìpó lẹ́gbẹ́ kò níṣẹ́ kan ṣe fẹ́sìn lábẹ́ ẹgbẹ́ ẹ̀sìn kan náà ó ti gbọ́ pé wọ́n ní ẹgbẹ́ ẹ̀sìn yẹn àwọn tó wà ń bẹ àwọn professor àwọn businessmen àwọn kìnnìkan àwọn èèyàn ńlá àwọn ọba àlù tabaki ṣẹgbẹ́ ẹ̀sìn yẹn ní ìsìn mo sì jẹ́ oníṣẹ́ ọwọ́ tí mo lẹ táìsì yìí tásì mọ̀ pé mẹ́bà náà lèmi náà táwọn ẹnìlànà náà bá fẹ́ kọ́lé tó fẹ́ lẹ táìsì sàmpé wọ́n pè mẹ́gẹ́ bí ẹja fúnra sáyé yìí dáadáa o <laughs> ṣe kìláàsù ń bẹnu iṣẹ́ wa báyìí ṣe rí ṣẹ̀írọ̀ yẹn àpẹẹrẹ yẹn àpẹẹrẹ àwọn mùnáfíkí kìíní ká lè ṣe nǹkan kan nínú ẹ̀sìn ọba ba kákan máa mo ṣe ń ṣe yìí àfi ká ń tó jáde ẹlòmíì tó kò nú ẹgbẹ́ ẹ̀sìn ń dẹnu àwọn ẹlòmíì tó ṣe àmà máa

tí wọ́n kọ́lé tó nítumọ̀ ó ti rò gbogbo ṣe wọ́n náà wọ́n kàn máa kówó fún ẹ̀kẹ́ yóò kàn máa sásẹ̀yìn bí lectures ni ẹ wà tì báyìí mi lecture mọ́dá kí ní ẹ̀yìn da sí ní lecture yẹn àpùdẹ̀ ah, ọ̀rọ̀ yìí ọ̀pọ̀ èèyàn ló tábà kẹ́yẹ̀ lóun kó nu ko kó wọnú súnà kó tún dénú súnà kó tún gbogbo ìwà ti wọ́n mọ̀mọ́ gbà ń bẹ́sẹ̀ bídíà na nínú súnà náà ni bí à ń dọ́gbọ́n awon ìdógólódó àwọn èèyàn káàkiri súnà náà ni bẹ́ẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí èyí ṣe mùsùlùmí tó lòun gbà sílámù kó bá tún dénú sílámù ọ̀nà nǹkan ni ọ̀rọ̀ àníyàn ni kó tó gba ìsìláàmù àròpá níyàn fún fẹ́sẹ̀ ìsìláàmù ni o àníyàn kó lè rí oore tí ń bẹ lọ́wọ́ àwọn mùsùlùmí àníyàn kó lè rí oore àtìkẹ́ tí ń bẹ lọ́wọ́ àwọn tọ́jọ́ ń súnà ló fi lóò ṣe bídíà àmọ́ tó fi lóò darapọ̀ mọ́ súnà ṣé wọ̀ ni kéèyàn ṣe nǹkan fún tọ́lọ́run ọba ni pé eléyìí o ọlọ́run ij'aluhu khalisan liwajhikal karim ṣé ni tí mo ṣe fún Ọlọ́run ọba nìkan tí mo fi wá ojú rẹ̀ wọ Ọlọ́run àfikà níyàn tayé sáàwọ̀ àfikà níyàn tayé sáàwọ̀ lára mùsùlùmí òfin gún àárín wọ òtò kò sí tó fàájú wípé ma aksara al'amilin wa àwọn tó fẹ́ ti sẹ́fẹ́sìn pọ̀ ẹ mọ̀ ara àwọn èèyàn bá ṣe ní gbogbo rẹ̀ lè yí àwọn èèyàn wọn fẹ́ sẹ́sìn àwọn èèyàn ẹbá tún já àwọn àdúgbò mẹ́rin káwọn èèyàn wọ́n nífẹ̀ẹ́ sí wà máa kọ́lá al-mukhlisin àmá àtọ́ ní sincerity kéré gẹ́ kásẹ̀ alkiyama láti balada rẹ̀ ó kéré adala subhanahu wa ta'ala kó sọ wa kóhùn bí ríyà kó sọ wa mìíràn bí ríyà àti súnmọ̀á gbogbo ìṣesí tọ́lọ́run fi ròyìn àwọn mọ̀nẹ́sì fún náà jọ́ kìíní àná ọlọ́run tí wọ́n bẹ lára wa mọ́sà ìyọ́kù lára wa tí ò bá sí lára wa ọlọ́run dákun mọ́jà padà dá padà sí aburú ìfúwádà wa owó ni o obìnrin ni o ipò ni o àṣẹ ni o tó bá ti jẹ́ mùsùlùmí òdodo ṣiṣẹ́fẹ́ sìn rẹ má ṣiṣẹ́fẹ́ sìn nínú mọ́ṣáláṣí tẹ́ wà àbí ládùúgbò yín torí fẹ́ fẹ́bìnrin kó máa ṣe dáadáa kùrùkẹrẹ mọ́ṣáláṣí ó ti ní bàbá kan ní fẹ́ fẹ́ ọmọbìnrin rẹ̀ tí àwọn ilé pé alákìkanjú ni ọ̀nà ẹ̀sìn tó lọ́jọ́ kọjọ́ tó bá ní n'i afẹ́fẹ́ mọ́ àbẹ́yọ̀ máa wọ̀ ní òpin ah he's a good boy ah youth tó wà já ìní ó máa ṣe dáadáa ní mọ́ṣáláṣí wa ah, ó yẹ kó lè fọ́mọ́ mi náà àti ìdánwò padà tú àbí òun ṣe torí owó àbí òun ṣe torí káfà tí yóò ṣe torí pé ọlọ́run pàun láti ẹ̀rẹ̀ ni ẹni lọ́kọ́ yóò sojú dáadáa rẹ́gírẹ́gí lójú àfà tó bá dẹ̀yìn náà ń tó bá sọ pé táfà rẹ̀ kù sí onímọ̀ sọ kódà máa ń bá ṣèṣì náà sọ pé wà yẹn ò da wọn ìwọ̀n ìgbọ́rọ̀ ni kódà àìgbọ́rọ̀ wọn gan gbogbo apá ìmí kó padà yà fún wọn ìmú yà fún ṣéèkì àyà fún àwọn ní ìgbọ́rọ̀ wọn bá sì ní ṣéèkì ọ̀hún àfà ìzọ́kùnlọ́kùnlọ́kẹ́ ọkọ̀rọ̀mọ́kùnlọ́ gbàdúrà ló mọ̀ ṣe fún àfáàsọ̀ ó sì lè ogún mọ̀ bó ti bá tó ń jẹ́ lẹ́yìn من ولا نوم كيوم تداج لا ي... والله هذا والله لطالبي الكريم فما كيوم تي أقم بالك بعد وجولون آه أفا أما جاريو منافقينيو طالب منافق طالب ó tún ṣe ní fáàkì débi wípé táwọn bídí àjá bá tún sọ̀rọ̀ afá rẹ̀ láìdá kò tún lè àfá wàhálà fáàmì gbogbo àwọn sáà máa ń ohun bídíà wọn máa ń takò sí ohun bídíà náà sí àwọn oníwà aláfààní tí wọ́n lá náà ni aláfààní náà pọ̀ wọn gbogbo gbà bí gbàgbọ́ nìkan náà mọ súnà ojú náà ni irú àwa yìí ní ìsìn bá a ṣe dáadáa bẹ́ẹ̀ lójú wọn ò ní gbá tiwa àwọn tí wọ́n ń ṣe díẹ̀ díẹ̀ tí wọ́n ṣe bíi tiwa ní ìsìn oníwà tí wọ́n máa ń ṣe lù wọ́n mọ sọ̀rọ̀ gbá wọn lórí ni ẹwà bẹ́ẹ̀ ò lọ́mọ kéwú ẹwà bẹ́ẹ̀ dáadáa ẹwà bẹ́ẹ̀ tẹ̀sí mọ́ra ṣé èsì yá ara wa àwọn mùnáfìkú náà jọ kìíní àná lójú ayé ànábì ṣé kìí sípò ló ti rìn dára tẹ̀yìn náà àbí tó fi sàfà kan lẹ́sà pé kó lọ mọ kí ó lọ́dọ̀ rẹ̀ torí owó táfà tó ní ti kéwù ni wájú àfọwọ́ wà pọ̀ ọmọ kí wà ní ló ń kà afá ìmọ̀jẹ̀ wọn tàn yín owó tẹ ẹ ní ti kéwù yín náà ń torí rẹ̀ wá sẹ́yìn nìkan lẹ́mọ kí ó jù ní wọ́n ti mọ̀ pé connection ẹ sì mọ àwọn èèyàn ńláńlá náà fi torí ẹ̀ ń wá lectures yín ọjọ́ kọjọ́ tọ́lọ̀ ń bá ní òun gbéjì sí rẹ̀ dé tẹ́yìn àtàwọn olówó yẹn bá kẹ́yìn síra yín báyìí agboolégé oyin ó fà yóò rù bó ti kú tóun bẹ́ẹ̀ náà sì fà tó ìjọ ìlà ti rí i pé ókè àti ètí ń ka tíra fún mi òun náà tún wá wọn ní òwà mọ Allahu akbar onífìmọ̀ ń ka tíra fún mi o à àfa ìjọba tún padà rí bẹ́ẹ̀ àdó àfa mi rẹ̀ yìí tó rí tó ń ka tíra fáfa mi torí pé nǹkan yọ ń bẹ́ẹ̀ ẹ̀yin tọ́rọ̀ yìí bá ń bá wínú àwọn tí a jẹ́ ọ̀dọ́ ń súnẹ̀ túnra yín ṣe bó o bá ń fẹ́ràn àfáà kan torí òdodo tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ni ó sì fẹ́ràn rẹ̀ mọ́ fẹ́ràn torí tí ń dórí ayé tọ́lọ̀ ń darí sọ́dọ̀ rẹ̀ wọ́n dàbí ẹ̀sà fáà nìkan tó bá ń fẹ́ràn olówó kan nínú ẹ̀sìn nífẹ̀ẹ́ rẹ̀ torí pé ń fowó yẹn ṣe dáadáa nínú ẹ̀sìn ni mọ́ nífẹ̀ẹ́ rẹ̀ torí pé bóyá ìjọ́ tó náà bá ní bùkátà kó lè sáré lọ́sọ́dọ̀ rẹ̀ اللهم صل على توبواشي لا, إله إلا الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك